káwọn padà sórí ètò wa Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ohun tàǹgbéyẹ̀wò lẹ́ni òun ni akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìbáṣepọ̀ tó wà láàrin wọn ẹ bá gbàgbé nígbà tá a fẹ́ lọ sókè lọ́hùn mo ṣàlàyé mo ní pé àwọn tí wọ́n bá ti dàgbà díẹ̀ ní skul ìjọba àwọn ni wọ́n máa ń kọ́ àwọn ọmọdé kí nìdí ìdí ni pé àwọn wọ̀nyí ti di grandma wọ́n ti di grandpa wọ́n ti tọ́mọ wọ́n ti tọ́mọ ọmọ sùúrù wọ́n ti kún gẹ́gẹ́ wọ́n sì mọ̀ pé àwọn ọmọ kékeré tẹ rí yẹn èrè wọn pọ̀ wọn ò ní fi ìkanra máwọn ọmọ yẹn tọmọ kékeré báyìí pé ó tọ̀ sára àbúyàgbẹ́ sára torí pé wọ́n ti ṣàbíamọ wọ́n ti dàgbà wọ́n ti tọ́mọ wọ́n ti tọ́mọ ọmọ wọ́n ti báládùúgbò tọ́mọ sùúrù ni wọ́n máa fi bọ́mọdé ìsun ara ẹ̀ ṣùgbọ́n tẹ bá lọ fi ọmọ kékeré sí ọ̀dọ̀ ọmọ kékeré ẹni tẹ́ pé kò tiẹ̀ bímọ rí kò délé bọ́ rí mùrùdí kò mọ bí wọ́n ṣe ń bí kò mọ bí wọ́n ṣe ń ṣe ìkọ́ra ni àbára ni pàì ìlàdì ní ipa yìí ọ̀bùn ni ẹ́ ó ṣe máa jẹ̀gbẹ́ sára ó ṣe máa tọ̀ sára ìyá ẹ wà nílé ó ń ṣe gbá ó ń ṣàwo school ìjọba ibi tí wọ́n ti máa ń ní ìmọ̀ yìí òun ni wípé wọ́n máa lọ sí training school tẹ́ bá dé primary school àwọn tó yẹ pé wọ́n ti dàgbà díẹ̀ ṣùgbọ́n tí wọ́n sì kéré díẹ̀ náà bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ àbọ̀ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó àwọn ló máa ń ṣe kí ni àwọn ló máa ń fẹ́ kọ́kọ́ wọn ìdí ni wípé wọ́n fẹ́ kí àwọn ọmọ yẹn rí òbí wọn nínú akẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ kọ́ rí ẹni tó jẹ́ pé ọ̀n fẹ́ lágbàlagbà jù pé ẹ̀rù ń bà mí mi ìfẹ́ bá grandma sọ̀rọ̀ i don't know how to relate with the person ṣùgbọ́n tó bá jẹ́ pé nítorí bí òbí bí uncle bí ẹ̀gbọ́n wọn nílé wọ́n rò pé à mo lè bá wọn sọ̀rọ̀ ṣe bí ẹni náà bí uncle mi ló ṣe rí mo máa ń bá uncle mi sọ̀rọ̀ mo máa ń bá tì mi sọ̀rọ̀ mo lè bá sọ̀rọ̀ tá fáfitì a nílò àwọn tí wọ́n máa kọ́ wa ní ìmọ̀ ilé ayé yàtọ̀ sí pé àsìkò táwọn kọ́ bẹ̀rẹ̀ láti jẹ́ lọ́sìn mi débi secondary àti fẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ tán ohun tí wọ́n kọ́ wa ní yunifásitì wọ́n fẹ́ kọ́ wa pé yàtọ̀ sí nǹkan tẹ̀ ń kọ́ tẹ̀ ń kọ́lẹ̀ yìí o báwo lẹ ṣe fẹ́ lo ilé ayé yín báwo lẹ ṣe fẹ́ ṣe láàrin ẹ̀wùn tẹ bá wà ní àárín ibi iṣẹ́ ìwọ àtẹnitẹjọ́ ń ṣiṣẹ́ irú ìbáṣepọ̀ wo ló wà láàrin yín irú àwọn wọ̀nyí wọ́n ti lóye díẹ̀ in fact òye wọn pọ̀ ká má fi díẹ̀ sí wọ́n ti di professor wọ́n ti di doctor wọ́n ti kàwé lọ́pọ̀ ìlọ́po wọ́n dẹ̀ ti ní ìmọ̀ láti tọ́ wa sọ́nà tí ẹ bá fẹ́ jẹ́ olùkọ́ gidi ẹ wo ipò tẹ́ ẹ wà kẹ́ ẹ kọ́ kíláàsì tó tọ́ sí yín torí pé tí ẹ bá wà ní ipò tó yẹ láti kọ́ kíláàsì tó yẹ kó tọ́ sí yín àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ impact knowledge nínú ẹ̀ wọn ò ní get nítorí pé ẹ̀yin gan ẹ̀ get right ẹ̀ ń kí mi lẹ́yìn Adémúyìwá. ẹ̀yin náà ni mo ti máa kí ẹ̀mí ilé kí ẹ ń wájú. ẹ ṣé o. ohun tí mo rí ni wípé lórí ọ̀rọ̀ àgbà ní kọ́mọdé yìí o tún fẹ́ fà ń yan níbẹ̀ yorùbá máa ní ìrínisíni sọni lọ́jọ́. bá a ti rìn làákò ni ìmúra nígbà míì ó máa ń fà tó fi jẹ́ wípé àwọn ọmọ wọn máa sọ àwọn olùkọ́ míì dàláwàdà mo rántí ìgbà kan tí mò ń ṣe tíṣà tíṣà kan wọ aṣọ kan wálé ìwé ńjọ́ kan wọ́n dẹ̀ máa kọ́ wa nígbà tá a wà ní training school tá a wà ní school ńgbà yẹn pé aṣọ tó bá ya nǹkan sí lára a gbọ́dọ̀ wọ̀ ọ́ torí bó bá kọjú sójú pátákó tó nǹkan nǹkan aṣọ yẹn làwọn ẹ̀ máa fi máa ṣe ẹ̀ lẹ́yìn tíṣà yẹn wá wo aṣọ tí wọ́n ya èèyàn sí àwọn ẹ̀ wá ń bára wọn sọ̀rọ̀ pé rábò díjọ ẹ̀kan ní Shawn ni ẹ̀kan hmm, hmm, ní rárá Jackie Chan ni òun làwọn ọmọ yẹn ń sọ wọn fojú sí nǹkan tí olùkọ́ ń kọ́ wọn. meanwhile wọ́n dẹ̀ kọ́ wa wípé when you are writing on the board you don't talk. bóyá tíṣà yẹn ò lọ bóyá tíṣà yẹn ò lọ sí ẹ̀hún eh, kí lórúkọ sí ń jẹ́ training school níbi tí ó ti gbẹ̀kọ́ pé aṣọ tó máa wọ̀ o aṣọ plain ni àbí aṣọ oní stripe wo kò lọ. laba ó gbọ́ tí òun àfìgbà tí wọ́n ní kó máa relé baba tó bí lọ́mọ pé bóyá kó lọ mú iṣẹ́ ara gáràjì kó máa ṣe ah, ah. ṣùgbọ́n èyí tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ ni wípé hmm, ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ wọ́n ti sọra wọn di àgbà tó sò gbàdó mọ́dì hmm. tó sọra ìdáláwàdà adìyẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbin ìwọ̀sí ohun míì tí ò yẹ ká bá lọ́wọ́ olùkọ́ míì là ń bá lọ́wọ́ wọn. ká famọ́mọ́ra kí ìbágbépọ̀ kó mú rọ̀rùn wá ó ti wá yàtọ̀ sí wípé kí tíṣà míì kò fẹ́ ó wọ́pọ̀ jù láwọn ilé ẹ̀kọ́ girama wa kí tíṣà máa ní òun á nà ọmọ kó mu lọ staff room dọ̀bálẹ̀ ìdí ni ti nà ọ́ lọ́mọ obìnrin tíṣà míì kò mọ bí a ti ń fi ẹ̀kọ́ tóun ti kọ́ tẹ́lẹ̀ bàtí mọmọ jókòó ká gbà níyànjú ọ̀rọ̀ a máa dunni jẹgba lọ́ngbà míì dáadáa ẹ jẹ́ ká fi yẹn sọ́wọ́ òsì wa nínú àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀yìn ti kọ́ rímà ní skul bóyá tíṣà ní sà tíṣà ní mélòó nú wọn lẹ ti pè jókòó rí lẹ ti bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ ẹ wá ní wọn ò gbọ́ràn ìyẹn dúró lọ́tọ̀ àìmọye olùkọ́ ọkùnrin míì tó jẹ́ kò méjì tó wà lọ́kàn rẹ̀ ju wípé yes àti fẹ́ ṣe wàhálà ẹ̀kú àì a máa ní external àwọn ọmọ external yẹn pish pish pish pish pish ó máa sọ ní aláwàdà ni nítorí pé ojú àpá kò lè jojú ara mọ́ bẹ́ẹ̀ bá ti sọ yín nígbà àkólẹ̀ ìgbà tẹ́ ẹ bá dé kíláàsì pé ẹ fẹ́ kọ́ àwọn ọmọ wọn ò ní fetí sí mọ́ ṣe masakini a lè fẹ́ ìsọ́bíẹ̀tì rẹ̀. a máa lọ rí lẹ́yìn ìjàre. a máa lọ rí wọn lẹ́yìn ìjàre. kí ni gálà la máa fún wọn. ó ń ṣẹlẹ̀ níléèwé gíga mi hmm. wọ́n ní if you rub my back rub your back. wọ́n a máa di wípé ẹni tó mọ̀wé ẹni tó mọ̀wé ló mọ̀wé a máa di wípé nílé ẹ̀kọ́ gíga wọ́n máa sọ fún àwọn ọmọ yìí pé bó o bá tí ì fẹ̀yìn lélẹ̀ ó ní hmm. carry over ni o. Hmm. ẹ̀yin ará ilé hmm, bí o bá jẹ́ olùkọ́ dáadáa ohun tó o kọ́ àwọn ọmọ wọn mọ̀ olùkọ́ wa kan sọ̀rọ̀ kan gbà tá wà nílé ẹ̀kọ́ ó ní tí ọmọléèwé bá gba òdo tíṣà yẹn gangan ló fail ó nítorí tíṣà yẹn ó lack ability to impact that knowledge into those ja. students. ẹ ṣùgbọ́n o wọ́n ní èbú àlọ́ ń ta wọn. àbọ̀ ń ti àná ẹ̀. àbọ̀ ń ta àná ẹ̀. Hmm. ṣé tá a bá bẹ́ràn wí ká hmm. bẹ́ràn wí. Hmm. ṣe rí àwọn olùkọ́ ní lọ́wọ́ lóòótọ́ a máa wà akẹ́kọ̀ọ́ náà àjìlérù. àjìsẹ́rù. torí pé ọmọ mi ohun tó wà lọ́kùn ẹ̀ nígbà tí ó fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ òun kọ́ ni bó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ah mo fẹ́ lọ school kọ́lé mọ̀kẹ́mi náà lọ school mo fẹ́ wọṣọ aṣọ mi gbọ́dọ̀ ní gétọ̀ aṣọ mi gbọ́dọ̀ ní pátá wọ́n máa gbà bọ́n síkàtì eh, eh, eh, mi ò ní kọjá orúkún pinafọ́ kò ní kọjá orúkún ṣẹ́ẹ̀tì tèmi gan fẹ́ wọ̀ mo máa lọ ó máa ṣe gbá ihun tí akẹ́kọ̀ọ́ mi tó gbé sọ́kàn láti lọ kẹ́kọ̀ọ́ kó dà ìyẹn àkọ́kọ́ ẹlòmíì ọmọ mi tó bá ti wọ inú kíláàsì báyìí ó fẹ́ fi olùkọ́ ẹ̀ ṣe yẹ̀yẹ́ ni òun ló máa lórúkọ tó kúrú òun ló máa lórúkọ tó ga òun ló máa lórúkọ tí ò múra dáadáa òun ló máa lórúkọ tí irun ẹ̀ ò ṣe é rí ṣé ohun tó wá wò nìyẹn àbí ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ ẹ ọmọ mi ó fẹ́ràn ìsáǹsà bàjẹ́bàjẹ́ kò ní jókòó sí kíláàsì. school two. school two ni ẹ̀yin library ibi táwọn fẹ́ lọ nìyẹn. library dùn ẹ̀. ẹ́ orí street lẹ ti máa rí wọn. pèsè máa ní wọn wá fi aṣọ mi sínú báàgì wọn wọn wá ti dé wọn wá school uniform. Ah, káyọ̀ ní sukuu tí mo lọ èmi ò ṣerú ẹ̀ rí wà láyé tà láyé èmi ò ṣerú ẹ̀ rí tó ní mo mọ̀ yí pé ibi tó fẹ́ gbọ́rọ̀ lọ yẹn. mi ìdárúkọ ẹ jẹrí jẹrí ara ti ń fún. mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ẹ̀wọ̀n ẹ̀ mo mọ̀ wá ilé mi ò kì í ṣe èébú mo mọ̀ ẹ́ bí mo ṣe ń sọ lọ akẹ́kọ̀ọ́ fúnra ra ẹ̀ ìjẹ́wọ̀ gangan ti ní ọmọ mi yọlẹ̀ débi wípé gbogbo bó ṣe fẹ́ bribe tíṣà ni gbogbo nǹkan tó ń rò kò kàn nǹkan tó bá ti kọ kò kàn kò fẹ́ wá kíláàsì. anything you want just anything you want ni bó ṣe wọ́n ló fẹ́ á fún bó jẹ́ pé ó fẹ́ gbára rẹ̀ náà ni á fún torí wípé ní ọpọlọ ẹ̀ kò rẹ́dì láti fi kàwé ṣé a lè bá olùkọ́ tó wá fi ìwọ̀sí lọ́rú ọmọ bẹ́ẹ̀ wù nígbà tó lóòótọ́ a máa bá wí o ṣùgbọ́n ìwọ fúnra rẹ ti fi ra ẹ sí ipò tí wọ́n máa ti bẹ́ tó máa ti fi nǹkan burúkú lò ẹ́ ṣùgbọ́n nígbà tó yẹ kó ìwọ fúnra rẹ o kára mọ́ṣẹ́ hmm. o dé kíláàsì o mú ìwà síbẹ̀rẹ̀ o kọ́ṣẹ́ o kà á nígbà táwọn àwa ń sùkúù tó bá kọ̀ nǹkan tí ẹ̀hún máàkì tó gbà tí ó bá tó bá rò pé máàkì yìí kọ́ ló jẹ́ kó gbà wàá fi ìfàyàbalẹ̀ wàá fi béèrè pépà ẹ pé ẹ jọ ẹ bá mú pépà mi torí pé o mọ̀ pé nǹkan tí mo kọ́kọ́ ni wọ́n kọ fún mi ó dá mi lójú hmm. nígbà tó yẹ pé o rẹ́dì láti ka ẹ̀kọ́ o mọ ohun tó kọ ó dẹ̀ dá ẹ lójú. bẹ́ẹ̀ni pàṣípàṣí wọn náà wọnú exam hall tó ń sẹ wọn béèrè what is a boy wá kọ adé is a girl that is born a boy da báwo gan-an ló ṣe fẹ́ béèrè question. ó jẹ́ ìrántí ọ̀rọ̀ kan nígbà tí mo ń ṣe WAEC external invigilator kan bá wọlé bó ṣe wọlé báyìí mo rò para ti ń kàn bọ̀ láti ibi tó ń bọ̀ èmi tí gègé mi tó dákú tí mo dẹ̀ ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ mi ìbẹ́ anybody sọ̀rọ̀ wájú ọlọ́run àti tí mo dẹ̀ ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ nítorí pé ó rí ohun tí mò ń ṣe kò yé ó dẹ̀ déwájú mi ó dẹ̀ kíwé mi mọ́lẹ̀ ó dẹ̀ fàyà. Ah. mo ìfàyà mo kọ́ ṣe ha ha tí mo ṣe yẹn. ẹfun bẹ́ẹ̀dì. mo dẹ̀ ti kọ́ wọ́n ní answer ẹni five mo ti answer three okùn two. Ah! alájẹta ni iná yìí ẹ̀mí yẹn wá sọ fún mi pé ṣe sùúrù ó dẹ̀ lọ ó lọ múwèé tuntun mi wá ó wá mú fún mi ó ní kí n máa kọ́ nígbà tó wá ní kí n máa kọ́ mo wá rẹ́rìn-ín gbà gbogbo ohun tó sọ ó ní that means ò jíyàn wò ní ìtì òkọ kọjá lọ ó ní tún kọ again ó ní nítorí pé ká ló jíyàn wò ní àbó orí kọ láti ibìkan òní lè kan ó wá gbé mi kúrò mi tí mo wà ní kúrò ní pàlàpàlà ó wá gbé mi lọ wájú. ó ṣẹlẹ̀ sí mi náà rí. n bá jókòó ló bá ní ìmọ̀ ọkọ sórí gbogbo àwọn ohun tá a ti kọ́ ní kíláàsì tẹ́lẹ̀ tí mo ti gbàgbé tí bá ti wojú adébísí báyìí màá rántí tí bá ti wojú yusuf báyìí màá rántí bẹ́ẹ̀ ni mo ṣe kọ́ ṣùgbọ́n ìwà kan wà lára àwọn olùkọ́ wa tí mo fẹ́ kó o sọ̀rọ̀ lórí ẹ̀ ó máa ń wọ́pọ̀ gbogbo ọjọ́ Friday master lágbájá yóò ní káwọn ọmọbìnrin kan lọ́ bá òun lọ léwu kán lọ fọṣọ kán lọ síbẹ̀ ṣé ìwà tó dáa ni. ṣé rí ibi tó mẹ́nu dé yẹn ó dáa kò rẹ̀ tún dáa ọ̀nà méjì ni sórí pàápàá jùlọ àwọn ọmọ tó bá lọ sí boarding school tí mo pé ẹ̀kọ́ òkun síbi kan hmm. tó ní pé àgbé abẹ́ àwọn òbí wa hmm ẹ̀kọ́ lé ó wọ́pọ̀ yìí táwọn olùkọ́ ìbá sọ fún wa pé ẹ lọ bá wa ṣiṣẹ́ yìí ká mọ iṣẹ́ ilé yẹn ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ kó kọjá àlà a abuse ẹ̀ kì í ṣe bí pé kó wá ní kọ́mọ ọlọ́mọ pọn dòdòdòmù mẹ́wàá kó kún kò ṣe bí kó wá ní kí wọ́n gbálẹ̀ kí o kí tíṣà ọkùnrin kó wá ká àwọn ọmọbìnrin sínú ilé rárá kí tíṣà ọkùnrin kó ká àwọn ọmọkùnrin ẹ wá bá mi roko díẹ̀ kò ń ṣe pé bóyá wọ́n fìyà jẹ wọ́n hmm. ṣùgbọ́n ẹ̀kọ́ òpin síbì kan kò ń ṣe pé nígbà tí a bá kàn mú báírò àtìwé nìkan là ń kọ́ ìwé ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kó pọ̀ jù nítorí pé tó bá ti pọ̀ jù ó máa di child abuse kò wá ṣe wípé kẹwàá pọ̀ ọmọbìnrin kékeré wípé wá lọ lémi wá lọ síbẹ̀ ó lè má síbẹ̀ ilé àwọn bàbá ẹ̀ hmm. ṣùgbọ́n tó bá yẹ pé tíṣà obìnrin àgbájùlọ àwọn tó bá lọ sí body school ó wá ra nǹkan ọbẹ̀ dé ó wá ní ìwọ dúró sẹ́gbẹ́ tó bá délé tó bá ní kọ́ ọmọ yẹn ṣe ibẹ̀ ó sì mọ̀ pé epo ló ń kọ́ mú kó tó dà lùbọ́sà àsìkò ní kọ́kọ́ sọ pé tó bá ní kó dín ẹyin tá a depo sórí iná <laughs> ṣùgbọ́n nígbà tí a bá sọ pé kí ọmọ ọmọ tó wà lákẹ́kọ̀ọ́ yìí kó fọwọ́ lu ata ó ti di child abuse ọmọ hmm. yìí sọ pé ó rí bákan bákan torí pé ẹ̀kọ́ ó pín sọ́nà méjì hmm. ẹ wòye ara lé ẹ ẹ jẹ́ ká dókè lọ́hùn tá a bá ti padà dé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí a ṣe kí ni a fi ẹnu ẹ báyìí a fi gún síbì kan ẹ bá lọ síbì kankan o ṣe rí wọ̀nba tó kù tá a fẹ́ sọ yẹn ó ṣe kókó ó ṣe pàtàkì à ń bọ̀.